بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعما تزواج من كلا منحة الميراث في تجد أفاوى الإمام كمال الدين أبي محمد القاسم بن علي الحريري البصري ايتي عقد بيلين هوني بقية حروف الجر èyí tó ṣẹ́kù nínú ara fi járe bí tẹ́ ń wà yẹn ti jìnnà jọ yẹn tẹ́ ń fẹ̀yìntì báyìí kí ni ìtumọ̀ gbogbo fẹ̀yìntì yẹn ẹ̀yà ìkóòdù gbogbo arógiri yẹn kí ni ìtumọ̀ eléyìí. báàbù hurufi al-qasam àwọn ará fi ìbúra àrínà ẹ̀kọ́ làròkèrè ẹ̀kọ́ làròkèrè ọmọ kékeré máa ń fẹ̀yìn tì ní ará fi ìbúra yóò túmọ̀ búra lẹ́ẹ̀kan náà yóò tún wá fún orúkọ tó bá tẹ̀lé ní ará àbí yóò fún ní tàbí. قال المؤلف وقد يجر الاسم باء لقسم وواوه وتاء أيضا فاعلمي وواوه والتاء أيضا فاعلمي ثم تجوب الاسم باء القسم وواوه والتاء أيضا فاعلم. lẹ́yìn ìgbà tá a tuntun ní tíra àwọn ohun tó ní tàn tó ní tíra lọ kẹfẹ́ ká ìgbà yẹn bí mo ti kó tíra mi fún yín. ó ní ọkọ̀ di yẹjọ́rò lẹ́sùmá báwo lè kọ́ta mi pàápàá ó lè fún orúkọ ní járì báwo alikọta bá ìbúra ó lè forúkọ ní járì ọ̀wáwù wú kẹ́nẹ́ ni wáwù ìbúra ọ̀táàù àti tá lẹ́ẹ̀kẹta nìyẹn àìdàn lẹ́ẹ̀kan sí òun náà lè forúkọ ní járì àìlámì ìlọ́mọ ọ̀. ọ òfin ẹ̀yí pọ̀ máa sọ pé bìláhì wàlọ́hì aláhì àbẹ́ẹ̀kọ́ bìláhì òǹbúra náà ni wàlọ́hì òǹbúra náà ni aláhì òǹbúra náà ni bí kò sọ pé bìláhì wàlọ́hì wàtàlọ́hì làáfàlànà kádà. Àwọn báyìí bó ṣe bẹ́ẹ̀ oníwàwò yẹn lọ pọ́ fúláàgì àwọn wàlí fàjìrì àárẹ̀ kan ọ̀láìlì ìdá sàjà ọ̀láìlì ìdá yàgṣà ọ̀ṣàmùsù ọ̀dọ̀háhà wàlí kọ́mọ̀rì ẹ̀tìrì wàwò yẹn wàwò lùkọ́sà. bó ṣe bẹ́ẹ̀. Òní lákín tẹ̀kún sọ́tà àbẹ̀sìmẹ́láhì ìdáta àjábútà bèlàṣìbáhì. Lákín tẹ̀kún sọ́tà àbẹ̀sìmẹ́láhì ìdáta àjábútà bèlàṣìbáhì. Lákín tẹ̀kún sọ́tà àbẹ̀sìmẹ́láhì. إذا تعجب تعجبت للاشتباه لكن تخص التاء حمتا وادا ثالثة بسم الله له لفظ الكلالة. إذا تعجبت طبعا فما سيمو أسيمو بلا اشتباه يعني في طبعا كسيمو كان كباتين وي الله لوي wọ́n fi hàn yí pé gbogbo àwọn yòókù ló lè o lè lo wá ò síbi nǹkan mi o lè lo bá a síbi ọkọ̀ mi ìtòjú ikọ̀ lọ́hùn. ṣùgbọ́n káàntì ẹ̀ òun àti lábùsù jàlára làwọn máa ń lọ láéláé. alọ́ọ̀hì ọgbẹ́rún pé ta rahmani ọgbẹ́rún pé ta rọ́bìl káàbà. ó rẹ̀ ń jọ́dọ̀ bí ti ta láwùjọ jàlálà ni ó tẹ̀lé aláàhì ṣàjá sí pé mẹ́ta yìí náà àwọn náà tó ti kún àwọn àfìjárí fún làwọn kẹsàn pé twenty one ní kì í ṣe méje gbogbo àwọn ohun tí wọ́n ń sílẹ̀ ọkùnrin kan ni nínú rẹ̀ bẹ́ẹ̀ ní sẹ́yìn máa dúró ìfẹ́ náà ti kọ́ ti kọ́ ìlà òtí méjì fi mẹ́ta àtá mẹ́rin àlá márùn-ún á mẹ́fà mọ́rùn-ún méje haṣa mẹ́jọ ẹ̀kálá mẹ́sàn-án bá mẹ́wàá káf mọ́kànlá láàmú ńkọ́ méjìlá ẹ̀ríkọ́ yìí náà ti tá ìǹkan tó ká ẹ̀kọ́ ìgbà pé rúbà yẹn náà kára sí lòun náà ó di mélòó náà méjìlá nígbà mọ́sí ọlákàkùn òun náà ti jẹ́ mẹ́tàlá ó ti jẹ́ mẹ́tàlá ẹ wá tún wá fi àwọn aláàfin mẹ́tẹ̀ẹ̀ta yìí fún un kó tún wọ bí sixteen lọ́sẹ̀rí fáwọn tó ń tún àìsàn wọn fi sọ pé twenty one ni wọ́n máa ń sọ̀rọ̀ fún wa láti rí gbogbo twenty one yẹn. bábùl ìdọ́fà ẹnu ọ̀nà nípa ìdọ́fà kí ló ń pè ní ìdọ́fà òun ni progressive now orúkọ tó ṣe pé a fi ti orúkọ. داري بي حكمه زين ممكن مضاف إليه أم يقول مضاف ومضاف إليه أم لا قالية مضاف ومضاف إليه حدث ما مضاف تعيه يعني في اسم مضاف حتي واسم مضاف إليه واسم مضاف إليه ما مضاف ومضاف إليه jàmá sẹ́rí ìtọ́kàn wájú wọn ni mo bá fi lè. kẹsọ̀ ni wọ́n máa gbà àbàdá láéláé láti jẹ́ ismu munsorif ẹ̀rí ẹ̀kọ́ kẹsọ̀ ni wọ́n máa gbà ìyẹn mọ̀dọ́fì lè ṣùgbọ́n mọ̀dọ́fì kò sí ohun tó wọn ò lè gbà o lè gba fatia tó wà láyé rẹ o lè gba kẹsùn tó wà láyé rẹ o lè gba dókòmà tó wà láyé rẹ. àpẹẹrẹ nìyí tí ẹ bá sọ yìí pé iná tọ́lí balimọ́kásì àti ẹ pé iná yẹn tọ́lí bá gba tọ́lí bá nítorí iná abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n alimọ́kásì yẹn náà ní jẹ́ kẹsàn sí ìlélẹ́yìn. àwọn ọ̀pẹ tọ́lí balimọ́kásì já tọ́lí balimọ́kásì. جاء طالب المركزي مدري هذا طالب يعني بعد ما هذا دوري جاء قال تاجي سبع المركزي كذا كسر كسر نال سبع أنا جا مضاف إليه هذا قصدي في آه آه رضيت ما ينسي كان بطالب المركزي مدري هذا بعد تدي بطالبي àlùbáṣà yẹn náà lòun lẹ́nu sẹ́kùn Ibrahim kazazi gẹ́gẹ́ rẹ̀ láàbà hùwà. tó nípa bẹ́ẹ̀ mọ̀dọ́fì lè lọ́kà pẹ̀lú bábìlì ìfọ̀tà yìí sẹ́ńgbọ́n mi díẹ̀ mọ̀dọ́fì lè lọ́kà wá. kí ni hókùmù mọ̀dọ́fì lè mọ̀jòrò abẹ́ẹ̀kọ́ mọ̀jòrò ọgbà járì mi járì yẹn lè jẹ́ kẹ́sọ̀ ọ̀tọ̀ bá jẹ́ sọ́tọ̀ ọ̀hìn àpẹẹrẹ náà mo ti fún yín yẹn ẹ̀sìn yìí tó jẹ́ mọ̀tọ́ọ̀fù mo sọ pé kò sí ohun tó wọn lè gbà ó dìpẹ́ndì àyè tó bá wà mo fọ alápẹ̀rẹ̀ já à lọ́ọ́lì bẹ̀lmọ́rìkàzì. ọ̀rọ̀ àìtù lọ́ọ́lì bẹ̀lmọ́rìkàzì. ọ̀rọ̀ dìtù lọ́ọ́lì bẹ̀lmọ́rìkàzì. ẹ ti rí bẹ́ẹ̀ ẹ sàrí pé zi zi zi náà sani zàyìn yẹn jẹ́ zayo kẹsàn-án bíi àwọn bí aláwọ̀ kàn wá. wọ́n ní wọ́n fọ́ ní yóò já ń rò lé súnmọ́ bẹ̀lẹ̀ ìtọ́fà ọkọ̀lìhìm dàrú àbí ikú fáfá. ọkọ̀lì yóò já ń rò lé súnmọ́ وقد يجر الاسم بالإضافة كقولهم ذاو أبي قحافة عن قناة لو يوازي تنسي كوكا وقد يجر الاسم نائب الفاعل نع الاسم يا حتى ni wọ́n fún tọ̀dọ̀ tiẹ̀ àfi tó bá jẹ́ kọ́ bí yóò járù àlésìmọ̀ a lè fún orúkọ ní járì bẹ̀lẹ̀ ìdá e ọ̀fà pẹ̀lú kó jẹ́ mọ̀tọ́ fi lè. ó fi hàn pé èyí ṣe pẹ̀lú sábà bí ara fi járe wọlé tì ní ìgbà náà fi gbà járe. ṣùgbọ́n lè gba járe pẹ̀lú kílẹ̀ ọ pẹ̀lú kó jẹ́ ọ̀dọ́ ọ̀fọ̀ ní ilé ẹ ń gbọ́ mi mo ti fún alápẹ̀rẹ o mo ti fún alápẹ̀rẹ o. a lè fún orúkọ ní járe ìdá ọ̀fà pẹ̀lú kó jẹ́ mọ̀tọ́ fi lè àkáwọlè yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn wọn sọ pé dáàrú àbí kò há pátá dáàrú ẹja sẹ̀rẹ̀ rọ́bù rẹ̀ dáàrú lápẹ̀ ismon ismon kínní ismon mudaf ẹ sọ̀rọ̀ ìbáṣẹ kọ́ nísìnyí náà ni kínní dáàrú màrúfọ́ wà láwọn tọrọ fún yẹn máa sẹ̀rọ̀ rọ́bù rẹ̀ lọ. ẹ sọ̀rọ̀ dáadáa nítorí ọlọ́run kí ló dín náà dáadáa rù. Báwo, ẹni tó mú dọ́ọ̀fù tàbí kẹ́ sọ wípé dáàrù kẹ́pẹ́ ní mọ̀rùfún wà lámọ́tò dọ́ọ̀fù àìhí àdúmọ̀tò bọ̀ṣẹ́rọ̀ aláàkírìhì mọ̀dọ́ọ̀fù ni ábí wa nǹkan ẹ̀dáhùn mọ̀dọ́ọ̀fù ni ilé ọyẹ bá sọ̀rọ̀ bọ̀ ẹ lọ mọ̀dọ́ọ̀fù ilé ọyá ẹ́ tí ò sí nǹkanká a gbọ́ pé mọ̀dọ́ọ̀fù ilé kí a ní ọ̀nà ajẹ́ láíláí ẹ dáhùn kí ló ṣẹlẹ̀ náà ẹ bá ti ṣe àbúkà lẹ́ẹ̀kan ọyá rẹ̀ á nà ó. ọlọ́run sọ yín gbà ni rẹ̀ á nà ó mínàlá àsùnmọ́ ẹ̀ alùpàmùsà ọyá kí ni wàá tún ní ábìyàn ti jẹ́ lẹ́ẹ̀kan àìdán àìdán mudọ́f kò há fáwọn nǹkan. mọ̀dọ́fì lórí ẹsẹ̀ rọ́ọ̀bù tẹ̀ náà ọ̀há fọ́tà lọ́gbọ́dọ̀ jẹ́ torí ẹ̀kú tí mo fẹ́ tún wọ. dárù àbí kò há fọ́tà ẹtì ní mọ̀dọ́fì ni kò há fọ́tà yẹn ọ̀yẹ̀ ẹsẹ̀ rọ́ọ̀bù tẹ̀ náà. ẹ dáhùn ọ̀yà ọ̀yà ẹ dáhùn alifatihat ọ̀yà ẹ sì rọ́ọ̀bù rẹ̀ jọ gbogbo nǹkan lèèyàn máa kọ́ yà alifatihat alifatihat náà ká mi ìjáre rẹ̀ ni àrógò wọ́n kan ó ṣe díẹ̀ ọ́ dárò. باقي اسم مرفوع وعلامة رفعه الضمة الظاهرة على آخره وهو مضاف أبي مضاف إليه مجرور وعلامة جره الياء نيابة عن الكثرة لأنه من الأسماء الخمسة وهو أيضا مضاف وحافة مضاف إليه مجرور وعلامة جره الكسرة هذه الفتحة وعلامة جره الفتحة نيابة عن الكسرة لأنه اسم لا ينصرف لأنه اسم لا ينصرف هذا بهم مويبين صح؟ فلا وتارة تأتي بمعنى اللام نحو أتى عبد أبي تمام وتارة تأتي بمعنى اللام نحو أتى عبد أبي تمام وتارة تأتي بمعنى اللام نحو أتى عبد أبي تمام wọ́n ní fọ̀tá ọ̀rọ̀ tán nígbà míì kan dẹ̀rẹ́ wákàtí níbẹ̀ yẹn wọ́n ní pé ìdọ́ọ̀fà ìdọ́ọ̀fà yẹn wà nígbà míì jùmọ́ ọ̀nà láàmì pẹ̀lú tùmọ̀ láàmù. Hmm ẹ pé mùsọ́ọ̀fù ilé yẹn mùsọ́ọ̀fù mùsọ́ọ̀fù ilé tẹ́ bá fẹ́ tu ìtú láàmú ìmúlìkì lẹ́tù wọ́n ní bí àpẹẹrẹ àṣà òde abudu ẹrú tàbí tàmáàmì ẹrú bàbá tàmáàmì ìyẹn ni pé ẹrú tó jẹ tiẹ̀ ẹtìgẹ́tì ìkùmọ̀ láàmú mẹ́nu rẹ̀ ẹtìgẹ́tì bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ já sí àṣà àṣà. فعل ماض على الكني ها يعني أتى فعل ماض بنيجو على على المقدري alàlẹ̀ alifi aleykum salaam. mo tún wá sọ síbẹ̀ pé mọ́ni àmì ń zo hórí ha àtààbò àkejì tó kọ nìyẹn. ní ìlú malvin nọ̀bùnìjì alàlẹ̀ fàtìlì mọ̀fọ̀dárì. على الألف منع من ظهورها التعذر láti tọ́jú àìná nìyẹn ọ̀làlọ́wọ́ nóòtù ni èyí tí mo ti ń jẹ àbílẹ̀ bá ti dìde ń bì ó ti parí náà nìyẹn. àtà abudu ni kínìrọ̀ wà ábúdú o àti àtà ọdẹ ábúdú ẹrú àbí tàmáàmì ẹrú bàbá tàmáàmù kí ni wàá ní ábúdú jẹ́ǹbẹ̀ yẹn láàyè lò ẹ máa sọ́lọ̀ wọn alámọ̀tọ́rọ̀ àyè àdọ́mọ̀tò azọ̀hírọ̀tò ará àkérèhè ẹ̀yà wàhùwà kí ni ẹ dáhùn ẹ̀hẹ́n àbí wọ́n yẹ máa ṣọ̀rọ̀ ọ̀gbẹ̀ lọ mọ̀jòrò wọn ara wọn fi sáré àlìyá ó ìyá bàtà من الأسماء الخمسة وهو أيضا مضاف أمام وانقى مضاف إليه قاري ركيلو دي آه أه مجرور وعلامة جاره الكسرة الظاهرة على آخره wọ́n ni irú nísì àtà ó dé abudu ẹrú àbí tàmámì ẹrú bàbá tàmámì ó ní wọ́n tẹ́rọ tàǹtàtì bí màánà mi ìdá olùtàmánà zaitin fàfis ráká wàrà. فتارة تأتي بمعنى من إذا قلت معنى زيت قد ذاكا وذا وتارة تأتي بمعنى من إذا قلت معنى زيت فكيس ذاكا وذا ó ní وتارة nígbà míì kẹ̀dẹ̀rẹ́ Ìgbọ́filé ilé tó lè wá bìmọ́nà mí ń tẹ́rì túnmọ̀ mínú rẹ̀. Ìgbà kó tàmà náà wọ́n bá sọ pé mọ̀nẹ́záítín kí ni túmọ̀ mọ̀nẹ́záítín òun ló sunwọ́n epo kò sunwọ́n epo mọ́nà yẹn mo bá kú ní ẹsẹ̀ rọ́ọ̀bù ẹ máa fàṣíkò mi sòfò ní tó mọ̀nà yẹn kì í sì mú fàdó ní mọ̀kòsó mo fi hàn pé ọba fẹ́ sọ rọ́ọ̀bù ó pè ní mọ̀gọ́f mọ̀gọ́f wọ́n sọ pé mọ̀rọ̀fọ́ wàhálà mọ̀tọ̀rọ̀fọ̀ yìí. ضمة مقدرة على الألف منع من ظهورها الحظ وهو مضاف زيت مضاف إليه حكم غني داملون زماد بيسي كمارا àwọn afáyán sì máa wá ago fún yín ọ̀nà zaitin mana ọ̀pẹ ní marfo اسم مرفوع وعلامة رفعه ضمة مقدرة على الألف منع من ظهورها التعذر زيت أنجكنا مضاف إليه مجرور وعلامة جره الكسرة الظاهرة على آخره ẹ̀mí jìlódì tí mo ti wí o ní mo rí ta tó ti ń wò mí bíi pé nǹkan kan lọ́wọ́ ni o mọ́nà òṣùwọ̀n زيت إقو منا أقن اسم مضاف مرفوع وعلامة رفعه ضمة مقدرة على الألف منع من ظهورها التعذر زيت يواجهك مضاف إليه مجرور وعلامة جره الكسر ọ̀rọ̀ bá mi ọ̀dí rẹ̀ ó fi hàn yí pé ohun tí mo bẹ̀ ni pé mọ́nà mi ń záìtín tó bí kan nínú epo ìdíkẹ́dì rẹ̀ bí ká sọ pé kátámù hadidin ọ̀ọ́ká ọwá láti bí irin ìkẹ́kẹ́ náà ni ọ̀ káwọ́bù hàrírí ná aṣọ tí wọ́n ṣe láti bí kíni ọ̀ àrẹ́ ọ̀rọ̀ bó ti rẹ̀ mí ní ìtumọ̀ mí ń bẹ lábẹ́ àwọn eléyìí ìtumọ̀ mí tọ́ òní báàbùl asma illati tujarru bi ma'na al-idafa orúkọ àbí àwọn orúkọ kan tó ṣe pé áàfù níjàrí ìtumọ̀ ìdọ́fà lòun náà sì máa tún bí kò tó bá tẹ̀lé wọn lé oyin àti ìsọ pé báàbùl asma illati tẹ́jú rò ẹ̀já wí bẹ́ẹ̀ àwọn orúkọ tó yẹ pé yóò fún nǹkan ní járe fún náà sì ń tún ìbọn fà ní. wọ́n fi límọ̀ bá fi máyà jòrò abáda mithlo zaidin wà ń ṣe ìta làdá. wà á bá fi máyà jòrò abáda mithlo zaidin wà ń ṣe ìta làdá. وفي المضاف ما يجوز أبدا مثل مثل زيد وإن شئت لدى. هني وفي المضاف هو نوع مضاف. ما يجوز أبدا. mo ní ọmọ àfún nǹkan ní jáde láéláé ìmájà gbàgbé pé mo bá kọ́ ni mo bá fọ́ mo bá fọ́ ilé alákọ̀ọ́kọ́ ń jẹ́ mo bá fọ́ ẹlẹ́ẹ̀kejì jẹ́ kí ni o tó àwọn ohun tó fẹ́ sọ fún wa bí ìmùdọ́fù lè kọ wọ́n máa jẹ́ ẹ̀yin lẹ́sẹ̀ wà mùdọ́fù ilé yìí fún tẹ́ẹ̀ tí ń gbọ́ mi wọ́n fi lè mùdọ́fù ó wà nínú àwọn orúkọ káńtà fìtì wọ́n yẹ jùlọ ẹ̀bẹ̀dá èyí tí wọ́n máa fún orúkọ tó bá tẹ̀lé ń járe láéláé ó ní mislu zaidin dèrò mislu ni bẹ́ẹ̀ mísìlù záìdì gbogbo ibi tó bá ti rí mísìlù láyé ohun tí wọ́n tẹ̀lé yóò ṣe nídọ̀fà òun ló ṣe sọ pé mísìlù záìdì ṣé ẹ ti gbọ́ mi ọtí ìgbà ohun tó ń mísìlù mọ̀dọ́fù ni ṣé ẹ ti gbọ́ záìdù yẹn mọ̀dọ́fù lẹ́yìn ni. báyìí ń ṣí ìtàládà tó bá wẹ̀ kó sọ pé ládà ó lè sọ pé ládà záìdì. omi àpálá kọ̀ọ̀kan nínú àwọn asmaul mudafa òun ni mislu torí ó ní ìdí pé yẹn máa tún wí láwìí tún wí fún yín mislu ọmọ ìṣeré mislu láyé yìí ǹjẹ́ ọ̀tẹ̀lẹ̀ gbárì ní ọgbà ẹgbọ́n díẹ̀ díẹ̀ mislu zaidi tí wọn náà ti rí bí àpẹẹrẹ zaidu ìṣe ìtàládá tó bẹ́ẹ̀ wọ olè sọ pé ládàá ládàá zaidi. wọ́n kàn sọ pé ládàá bó láti ṣe rọ́ọ̀bù ládàá wọ́n lè gbọ́ ẹ̀sùn máa wò mí náà ni bó láti ṣe rọ́ọ̀bù ládàá. ẹ̀ dáhùn bó láti ṣe rọ́ọ̀bù ládàá. Eh! ọlọ́run o bísímù kìíní. ọ̀ọ̀ bísímù mú dọ́ọ̀fù lásán bá a ṣe ṣe mọ̀ náà táìdì ń sìn bóun ni mo ọgbọ́n wọn fẹ́ dáadáa ẹ̀sìn mọ̀ tó wáyé o ọ̀rọ̀ yín ti sú mi wà láì àti kí a ṣàdúrà fún yín ni o torí ó fẹ́ le díẹ̀ o làdá záyédín bí mo ṣe ṣe mọ̀ náà záyédín fún yín sìn kẹ́kẹ́ náà ni kí ló wà ní làdá òjẹ́ làdá ismu kìíní mudaf mọ̀rùfún wọn àlámọ̀tò ọlọ́fẹ́ yìí gbọ́mọ́tún. مقدرة على الألف منع من ظهورها تعذر زي دي جاكني مضاف إليه ẹ̀dàkùn ìjọ ní wọ́n yá kí n sàdá fún yín ni ọ̀ torí ó fẹ́ lè jẹ́ ọ̀ wọ́n mi ní oṣù bí hànà wà zòrò wọ́n mi sló wọ́n mi sló wọ́n máa wà ń dá wa òlòó وكل ومنه سبحانه ومثله وما وعنده وأولو وكل ومنه سبحانه وذو ومثله وما وعنده وأولو وكل قل ومثله سبحانه كان سبحانه كما فإنما سبحان الله قدري bẹ́ẹ̀ pé subahana yẹn ismu mudaf náà bẹ́ẹ̀ kọ́ ẹ máa bá mi lọ mọ́ ismu mudaf ni aláì láfùlù jàlálà yẹn jẹ́ mudaf ilé ẹ ti ń gbọ́ díẹ̀ díẹ̀ àwí tó wí yẹn ni ọ̀rọ̀ yín gbà ọ́ wọ́n zú bẹ́ẹ̀ náà ni zú ismu mudaf ni zú náà bí mọ́nà sọ́hìbù zú lé ayé límì ẹni tó nímọ̀. أدري ذوني أوقي اسم مضاف مرفع، وعلامة رفعه الواو نيابة عن الضمة ولتحسن أسماء الخمسة وبوي ولما خذ يابين ذو مربوط يابين من أسماء الخمسة وكان على العلم يعني مضاف إليه خذ يابين ìṣẹ̀lẹ̀ wọ mísìlú ó tún tún mísìlú gbé wá. ló gbé mísìlú wá padà. àlẹ́ẹ̀lmù mísìlú nùúrì ìdíwẹ̀ àlẹ́ẹ̀lmù mísìlú nùúrì mísìlú ó pè ní súnmọ́ mọ́tò àbẹ́ẹ̀kọ́ ànúrì ọba jẹ́ kí ni nǹkan fi lé ní àwọn ẹ̀mí ta lọ díẹ̀ díẹ̀ bákan náà máa ọkàn fún sunkún fún ìta ló máa fún bá àsàlámọ́tì dàbọ̀ ìṣe ọba fẹ́ sọ pé dàbọ̀ good bye òun ni mọ́ àsàlámọ́tì ó dìgbà o. Ìdíkẹ́sì bẹ́ẹ̀ wọ́n sọ pé bá à ó pè ní ismu mudaf ẹ̀ ti gbọ́ mi bẹ́ẹ̀ àsàlámọ́tì ni ó jẹ́ kí ni ọ lọ́ọ̀fì lè náà ni mọ́ àsàlámọ́tì ó dìgbà o. Ṣé ń fọkàn lọ díẹ̀ díẹ̀? wá òòlù òòlù olólè àlìfádì tẹ́ iná máa ń wí òlólè fádílè òlólè àlìbáàbì àwọn ọlọ́pọlọ pípé òlólè fádílè àwọn ọlọ́lá òlóòní lágbára ẹ láàmú ó sì rọ́ọ̀bù ẹ̀ ní rọ́ọ̀bù àwọn kìnní náà ni àwọn jámọ̀ mùsákàrì sálẹ̀ àdìgẹ́sì òlú ó pè ní sùnmù mọ̀báf mọ̀rọ̀fọ́ wàhálà mọ́tò rọ́fà yìí àlìwáà. نيابة عن الذمة لأنه ملحق أدبا مزيد ẹjẹ kọ sínú ìwé ẹ ọdún ní ìsìnlẹ tún máa kò gèdè tọba yáre bòlú bòlú lè fádílè wọn fẹẹ sọ̀rọ̀ bòlú lè fádílè fún yín àwọn lọ́lá bòlú ó pè ní christmas mozaf مرفوع وعلامة رفعه الواو نيابة عن الضمة هذا كتاتي بالي عن دوره لأنه ملحق ملحق طريقة له في اللقاء بجمع المذكر السالم لأنه ملحق بجمع المذكر السالم وكل يعني كل كل اسم مضاف لهنا هذا يقول كل إنسان هذا هو wọ́n ti gbọ́ lábá tí mo fọ́ ni ọgbọ́dọ̀ jẹ́ gíná oúnjẹ tó ọba fẹ́ sọ̀rọ̀ kúlò ìnsáàní gbogbo èèyàn kúlò ó pè ní sùn mọ̀gá ọ̀ wọ́n ń ha ní àfáì rèé kó ní nóòtì kẹ́kẹ́ ìnsáàní mùdọ́fì lè kẹ́tìrì bẹ́ẹ̀ kúlò mùdọ́fì ìnsáàní mùdọ́fì lè. nínú àwọn àsùnmáwò lè mọ̀ dọ́fà wọ́n ní sùnmọ́ ní jí hàn tún sí tún fa òkú wọ́n wá rọ́ mọ̀yẹ́múnà tó ń ná wà á kí sùn ha bí lámìrá. sùnmọ́ jí hàn tún sí tún fa òkú wọ́n wá rọ́. mi rọ̀. ثم الجهات ست فوق وورى ويمنة ويمنة وعكسها بلا مرى أمين ثم الجهات ست àwọn agbègbè mẹ́fà ta ní àsọ́ọ̀lù mọ̀dọ́fà làwọn náà agbègbè mẹ́fà agbègbè nìlá kà fún yín sí wọn. fáwọ́kù ok. wọ́n fi pé fáwọ́kù lè bá ètì lọ́ọ̀fà ah, ẹ gbọ́dọ̀ mi yẹ rárá ẹ ẹ sùn wò lọ́ọ̀fù ní fáwọ́kù ni fáwọ́kù lè bá ètì. ṣé láwọn fún fúnjà yẹn ó láti pé wọ́n jẹ́ sọ́ọ̀fù àwọn kan áókọ̀ lórí ilé. Hmm. Ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ wọ́n wára wàrà ẹ̀yìn. Mo fẹ́ tòun ọ̀sẹ̀ tòun tíra yìí. Wàrà olùbáyìtì àbí wàrà àlìbáyìtì bá fi wí. Wàrà àlìbáyìtì ẹ̀yìn ilé. Ẹ̀jẹ̀ ẹ̀yìn ilé wọ̀yẹ́múnẹ́tún yẹ́múnẹ́tà àlìbáyétì ọwọ́ ọ̀túnlé ọ̀túnlé ó ní wa àkíso ha àtọ́pọ́sìtì ọ̀sán àkókò ní àbẹ́ ti gẹ̀ẹ́sì òkè ẹ̀yìn ọ̀tún ó ní àtọ́pọ́sìtì mẹ́tẹ̀ẹ̀ta nì náà ọ̀pọ̀ òdò mọ̀dọ́fà lòun náà òkè ní ọ́pọ́sìtì òkè ìsàlẹ̀ wọn ni táàtà táàtà lè bẹ́ẹ̀tì. ẹ ń gbọ́ mi díẹ̀ díẹ̀ káókọ̀ lè báyẹ́tì ìkéle káhátà lè báyẹ́tì ìsàlẹ̀lé. a sọ pé wọ́n wára a sọ̀rọ̀ ẹ̀yìn wàrà àlè ẹ̀yìn ilé àwọn tó kù ní àmàmà lè báyé tì iwájú kíni o. mo mọ ti sílò ti pọ̀ bẹ́yẹn o ẹ fẹ́ fa okùn tó bá kà dáadáa o. yẹ́mú nẹ́tà lè báyé tì ọ̀tún lé ẹ̀fẹ̀ pé yẹ́s rọ́tà lè báyé tì ọ̀sìn kíni o. ẹ fẹ́ fa gbogbo wọn pátá àsùnmọ́ òmùgọ́ fà ni wọ́n. àwọn kọ̀ tahata wàràà àmàmà yẹmúnẹtò àbí yẹmúnẹtà lẹsọrọtà ibi yóò lè ké ní yẹmínà ṣìmáàlà gbogbo ẹ lọlọ. àgbẹ̀ ibi tó ti dákọ̀ wàràà ni o lè dákọ̀ kálíkà náà mọ́. ẹ mọ agbègbè mẹ́fẹ̀ẹ̀fà torí ọlọ́run. ọkọ̀ tahata wàárọ̀ àtàbí khalifa wàárọ̀ à àmọ́mọ́ yẹmínà ṣìmọ́lá. gbogbo wọn pátá àtìmọ́wò mọ̀dọ́fà ni wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n bá tẹ̀lé wọn wọ́n tẹ̀lé ń kalẹ̀ ní ọgbà. وهكذا غير وبعض وسوى في كلم شتى في كلم شتى رواها من روى وهكذا غير وباب وسوى في كلم شتى رواها وهكذا غير وبعد وسوى Fìkẹ́lì mi ṣayé. Fìkẹ́lì mi. Fìkẹ́lì mi ṣàtàrọ̀ wa ha máa ń wà máa rọ̀ wá. Láti rẹ̀ ń jẹ́ ọmọ akọrin láàrin yìnyín báyìí. Ẹ mọ nǹkan kẹ́kà gan. Wàhá kàdà bọ́rọ̀ ṣeré nìyẹn o. Gẹ́rù nínú àwọn àsùnwọ̀n olùmọ̀gbọ́fà ni. حسبي ربي جل الله ما في قلبي غير الله bẹ́ẹ̀rù lọ́ọ̀hì kẹtẹrẹ. wàhákàdà gẹ́rù bẹ́ẹ̀ náà ni gẹ́rù nínú àsìkò ìlú nọ́gọ́fà. wọ́n bá àdùn bẹ́ẹ̀ náà ni báàdù báàdù nẹ́ẹ̀sì. yàkùlù náà kọ́bílà lùmọ́gìrì kẹtẹrẹ bẹ́ẹ̀ báàdù. àwọn àti ní báàdù báyìí ìjọ tẹ̀lé járe ni ọba báàdù nẹ́ẹ̀sì. ẹ ń gbọ́ mi díẹ̀ díẹ̀ báyìí ẹ gbogbo rí nǹkan kan kọ́ mọ́ mo rí nǹkan lọ́wọ́ yín bákan náà sì wá ló jẹ́ mọ́ nǹkan kan ni sí wa lọ́ọ̀hì. ìgbésẹ̀ ìwọ obìnrin mi gbára lẹ̀ fẹ́nìkan ìwà zọ́ọ̀jì yàtọ̀ sọ́kọ ọ̀nà gbára rẹ̀ lẹ̀ fún. ìkẹ́lì ní ṣáká nínú ọ̀rọ̀ tó pọ̀ rọ̀wá ha máa ń rọ̀wá ọ̀rọ̀ oríṣiríṣi ẹni tó gbẹ̀gbà rẹ̀ gbẹ̀gbà rẹ̀ náà àwọn dáhù bẹ́ẹ̀ òbí ọ̀rọ̀ àtìmáwò lẹ́mọ̀tọ́ ọ̀fà ló ṣe rí nìyẹn bẹ́ẹ̀ náà ni màá dúró nítorí àkókò wa náà ẹ káká jù báyìí lọ rẹ̀ àwọn ìrọ́bù tá ìsìn ló jẹ́ apẹ́ báyìí ẹ lọ sọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت